òun ni ọba tí ọpẹ́ yẹ abẹ́lẹ́wọ̀n ọba kó gbọ́pẹ́ nìkọ̀ọ̀kan wa ohun tí ọlọ́run ti ṣe fún wa ní dáadáa kọ́lọ̀ ọba kó má jẹ́ kó bàjẹ́ olórí dáadáa anábíwá muhammad sallallahu alayhi wa sallam ó ní ni'imatan maghbunu fihima kathirun minan nas anábí sallallahu alayhi wa sallam ó ní ìdẹ̀ra méjì kan bẹ́ẹ̀ oore méjì kan bẹ maghdulu fihima kathirun minan nas ọ̀pọ̀lọpọ̀ mẹ̀dé ènìyàn ni wọ́n máa ń pàdánù látara nǹkan dáadáa yìí ó ní asíhatu walfaragh ó ní àwọn oore méjì àkọ́kọ́ asíhatu òun ni àlàáfíà walfaragh àti àsìkò nǹkan méjì yìí oore ni lẹ́yìn tọ́nà bá ti ṣèyàn ní mùsùlùmí oore tó tún tẹ̀lé òun ni àṣíhà kéèyàn ní àlàáfíà oore tó tún tẹ̀lé alfarag kéèyàn ní àsìkò ṣe rí ọmọ ẹ̀dọ́ ènìyàn ìdáwólídà filhayat tí a bá bí ọmọ ẹ̀dọ́ ènìyàn sílé ayé lahu farag ọmọ ẹ̀dọ́ ènìyàn máa ń ní àsìkò ọmọ òkókó ó lè sunrun fourteen hours lójúmọ́ ọmọ mi a máa sunrun eighteen hours nígbà tá bá ṣe bí bó ń jẹun oorun ni bẹ́ẹ̀ wẹ̀ fọmọ mi lọ́wọ́ orí ìwẹ̀ yẹn gan àṣẹ lè máa sùn bẹ́ẹ̀ bọ́lọ̀ ń ṣe dá wa nìyẹn nígbà tá bá wà ní kékeré a máa rí àsìkò àsìkò àpọ̀ rẹpẹtẹ. nínú tí ọmọ ẹ̀dẹ́ ènìyàn máa ń ní ní àsìkò yìí òun ni àlàáfíà àlàáfíà máa ń fi bẹ́ẹ̀ pọ̀ sí ọ̀dọ̀ ọmọdé torí bọ́nà ọba ṣe dáa béèyàn bá ti wá ń dàgbà nǹkan kan tí òun ti fọmọdé lówó béèyàn bá wá ń dàgbà tó ń di ọ̀dọ́ ọ̀dọ́ a máa ní àlàáfíà ọ̀dọ́ a sì máa ní owó torí pé àsìkò yìí làákàyè wà fún tó lè fi wá owó agbára wà fún tó lè fi wá owó ọ̀dọ́ a máa fi gbogbo ara ṣiṣẹ́ ọ̀dọ́ a ní owó ó sì tún ní àlàáfíà tó bá tún wá ń bàgbé ayé ẹ̀ lọ bẹ́ẹ̀ tó ti pé òun náà ń dàgbà ọmọ ẹ̀dẹ́ èèyàn á máa pàdánù àlàáfíà àgbàlagbà ẹ̀rí pó kéré inú àgbàlagbà tí ò ní ní nǹkan kan tó ń wò lára ẹni tí bp ó lè máa wo diabetes àti oríṣiríṣi ẹlòmíì ó lè jẹ́ pé wàhálà ojú ni ó lè jẹ́ ojú ni ò ní ríran dáadáa mọ́ ẹlòmíì ó lè jẹ́ bàdí ni ẹlòmíì ó lè jẹ́ sẹ̀ ẹlòmíì ó lè jẹ́ yín ẹlòmíì ó lè jẹ́ tí nǹkan kan ti máa dà á láàmú gẹ́gẹ́ bí àgbàlagbà. tá a máa complain lé lórí bẹ́ẹ̀ yọba tún wá dàgbà owó gan lè tún má sí nínú tágbàlagbà náà máa ń ní ní àsìkò àsìkò tá ìgbà tá wá nídìí àsìkò jù òun náà ni fi marhala ti shabab nígbà tá a bá wà ní ọ̀dọ́ tí ọ̀pọ̀lọpọ̀ wá wà báyìí ànábì wa sọ pé sallallahu alaihi wasallam ọ̀dọ́ ó nídìí àsìkò ọ̀dọ́ ó ní di àlàáfíà ànábì wá ní tó pọ̀ jù nú wa sallallahu alaihi wasallam maghdúnú fi hínà ọ̀pọ̀lọpọ̀ wa láti ń ṣàǹfààní látara àsìkò àti àlàáfíà tọ́lọ ọba fún wa torí kíni àwọn nǹkan distraction lọ́nà fi ní alhaqumu takasur mo fẹ́ lówó mo fẹ́ kọ́lé mo fẹ́ dà mo fẹ́ wọṣọ mo fẹ́ jẹun mo fẹ́ mọmi mo fẹ́ gbádùn orí ẹ̀ lẹ́ máa wà hatta zurtumul maqabir orí eléyìí lẹ́ máa wà tí kú á kálá sawfa ta'lamun ọlọ́run lẹ́ ń bọ̀ wá mú dodo summa kálá sawfa ta'lamun alẹ́ ń bọ̀ wá mú dodo ló nǹkan méjì yìí gẹ́gẹ́ bí mùsùlùmí a gbìyànjú láti rí pé a lò ó dáadáa ká lo àsìkò wa dáadáa nígbàtá ní àsìkò ká lo àlàáfíà wa dáadáa nígbàtá ní àlàáfíà ṣáájú ìgbà tí ò ní sí lọ lọ́nà ọba fi ní yáyọ alẹ́dínà àmánù ẹ̀yin onígbàgbọ́ òdodo láàtò lèhíkùn amúwálùkùn wàlà àwùlàdùkùn màánzíkìrìlá ẹ má ṣe jẹ́ kí owó ọmọ ìgbádùn ilé ayé ẹ má jẹ́ kí wọ́n kọ́ bí i kúrò níbi ìmáṣetọ́ lọ́wọ́ ọba rọmọ ìyẹ́fọ́ àlùzáàlìk ẹnikẹ́ni tó bá jẹ́ wípé ilé ayé tó fẹ́ ní yùsìbúhà obìnrin yankihuha obìnrin tó fẹ́ fẹ́ wàlìmáàlì yàṣúlùhà owó tó fẹ́ ní mi ò jẹ́ kó rójú ráyè kan náà wọn bà lékè ọlá wa man yaf'al dhalik fa ulaika humul khasirun ọlọ́nirú àwọn ẹni bẹ́ẹ̀ ẹni ẹ̀kọ́ ni wọ́n ẹni àdánù ni wọ́n ẹnikẹ́ni tó bá ti jẹ́ kí ilé ayé gba ọ̀run lọ́wọ́ òun yorùbá ti sọ fún wa pé ayé lọ́jà ọ̀run nílé ọ̀rọ̀ tí yorùbá sọ́lẹ̀ yẹn ọ̀rọ̀ tó nílá làákàyè ni o gbogbo wa láti pé bá wà lọ́jà iṣẹ́ lèèyàn lọ lọ́jà ilé ayé wà yìí kò kì í ṣe ilé iṣẹ́ ni nínú alhayat àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan tá a máa gbé ka tó wà ń bí láti wà tí fi Si ọlọ́run ní halata alal insan ṣílò mìnà dáhìrì làmìyàkùn ṣe àmàkùrọ̀ ọlọ́run ní ṣé àsìkò kò fi kọjá lórí ọmọ ẹ̀dẹ́ ènìyàn rí ni ṣílò mìnà dáhìrì àwọn àsìkò kan tó jẹ́ pé ọmọ ẹ̀dẹ́ yìí ò jámọ̀ nǹkankan bóbìnrin bá lóyún sínú ọmọ tó nínú àmọ́rú ọmọ tó máa jẹ́ kí lá ṣe tó bá délé ayé àmọ́ ajúdú ni á pupa ni àmọ́ aga ní akúrú ní àmọ́ kí lórúkọ ẹ̀ àmọ́ àti ẹ̀lẹ́ máa ti jáàbù kan ṣáájú kan mọ́ tó dé làmìyàkùn ṣe àmàkúrọ̀ ṣáájú kan mọ́ tó doyún nígbà tó wà ní ara bàbẹ́ wọ́n ní fìhálàmì zòrò ṣáájú kan tiẹ̀ tó ara ọkùnrin tó dé àwọn nǹkan tó lọ́ọ́ bá dá lókọ̀ wà torí pé ńgbà tó ọmọkùnrin náà bá ń látara àwọn nǹkan ìní spam ti ń wá lòun náà padà ní àtọ̀ lára ṣáájú kó tó ní àtọ̀ lára àwọn nǹkan tó padà di àtọ̀ yìí ṣèbí nìkan ni wọ́n ti wà tẹ́lẹ̀ ṣáájú kó tó di àtọ̀ sí lára nígbà tún di àtọ̀ àtọ̀ tún padà pàdé ẹyin tó jẹ́ tara obìnrin wọ́n padà ń gbénú àyè kan wọ́n wá gbébẹ̀ títí títí títí ká padà fi bí sáyé màmíyá kò ṣe amọ̀súrọ̀ ọmọ ẹ̀dẹ́ èèyàn ò jámọ̀ nkankan ìrìn àjò kọ́ ni yẹnu gbèsè ayé wa inna khalaqna l-insana min nutfatin amshaj nabtalihi faja'alnahu sami'an basira lẹ́yìn ìgbà tá a ti wà ní ààyè yìí ọlọ́run tún wá mú wa wá sórílẹ̀ ayé ọwá ń sọ wá lórúkọ àwa náà wá ń lọ láti stéèjì kan sí stéèjì kan Allahu alladhi khalaqakum min da'fin ọlọ́wọ́ bá ní Allah subhanahu wa ta'ala òun lọ́ba tó dáyé ló ń dán afín ó dáyé níbi nǹkan tó lẹ ọmọ ìbéènìyàn lẹ bàbá gbé ọmọ dání kò gbọdọ̀ jábọ́ bí ẹyin ni a máa bẹ̀rù pé tó bá jábọ́ lè fọ́ ní ń dán afín ọmọ tó lẹ ní ọmọ kékeré tó lẹ yìí bàbá bíi sáyé lẹ́sẹ̀kẹsẹ̀ ó ti ní àwọn oògùn àwọn abẹ́rẹ́ ta ní láti tètè máa lò fún tó bá lè ní immunity against àwọn àrùn oríṣiríṣi tó lè affect ọmọdé bẹ́fọ́ bá di ọmọdé a lè fi wé kó di àgbàlagbà mingbọ́ọ̀fin ipò tó lẹ́ ọmọ kékeré ta bí kò ní làákàyè bó fẹ́ jẹun ẹ̀ fún jẹni bó fẹ́ mu gbogbo nǹkan lẹ́ẹ̀ máa bá ṣe ipò ọlẹ́ni. súnmọ́ jẹ́ alámi bá rí kúwà lẹ́yìn ìgbà tọ́mọ nìyẹn ti wà nípò ọlẹ́ ọlọ́wà tún wá fún lágbára òun náà wá máa sọ pé bàbá mi ò lè bẹ́ẹ̀ ìyá mi ò lè bẹ́ẹ̀ bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọmọ ní ṣe kí ni ọmọ náà wá máa bẹ́ ó ti ń dépò kí ni quwwatan ọmọ ní summa ja'ala min ba'di quwwatin da'afa lẹ́yìn pé tún wá jẹ́ tó ti lágbára tí ọ̀dọ́ ti wò kí á àwa ni àwa alágbára arúgbó mélòó lẹ́rí tó ń ja boxing arúgbó lòlò lẹ́ni tó ń play football tó bá ti ń dé èjì kan wọn á lọ bẹ́ ìṣẹ̀ àbíbẹ̀ kan bẹ́yàn bá lọ gùdù dé lẹ́fù kan wọn á ní tó bá ti wọ bóyá sixty five ni wọ́n padà mẹ́sàn-án seventy wọn á ní wàá retire àbíbẹ̀ kan ni wọ́n á ní tó bá wà ní civil service tó bá ti lọ thirty five years in service tó bá ṣe kí ni tó bá lọlé torí pé kí ni tó ṣàǹfààní nínú ìgbésí ayé ẹ̀ wọ́n ti ṣe kí ni wọ́n ti gbà á ó ti bọ́ sípò ọ̀lẹ gbogbo dọ́kúmẹ̀ntì inú ọ́fíìsì tó jẹ́ pé wọ́n á máa sọ pé a ah, lágbájá kò fi irú dọ́kúmẹ̀ntì tẹ́lẹ̀ máa wá lọ́fíìsì yẹn ṣàṣọ fún àtúnjáde ó ti dépò wípé tó níbo tiẹ̀ ní fáìlì yẹn wà gan wàá ṣẹ̀ máa ronú ẹni tó sì ṣe ń ronú wọn nídìí ẹnbí iṣẹ́ yẹn mọ́ sọmọjà ìlànà ìbáàdì kún wá sí ń bọ́ gbogbo tó ń jẹ́ ẹ̀ka ara wa yìí báwo bá ṣe bí wa ojoojúmọ́ ló ń dàgbà ojoojúmọ́ ló ń dàgbà tó bá dé stage kan ademọ halatu nobud maturity tó bá ti dé maturity báyìí kí ló máa ṣẹlẹ̀ marhalatu nuzul gbogbo tó ń bẹ lára wa a wá padà máa padà wá sílẹ̀ yorùbá ní lálá ilẹ̀ ló ń bọ̀ ọlọ́run bá lékè ọlá sọ́nù súrátù tọ́rẹ̀kì ó ní wa sàmà ìdáàtì rọ́dìrì wà lárùdì ìdáàtì gbogbo tó wà nílẹ̀ ìbó ló ń lọ ó ń lọ sókè tó bá ti dókè ńkọ́ ilẹ̀ ló ń padà bọ̀ ilẹ̀ ló ń padà bọ̀ ẹni tó ti di alágbára àwa padà di ọ̀lẹ wà ṣáyidà àtúwàdà arúgbó adẹ̀ tó nírun funfun bẹ́ẹ̀ bá wo ọ̀dọ́ mi báyìí tẹ wo orògbó ẹ̀

kí lọ́ fi ròyìn ẹ̀ ṣọ̀dí ìdú bàyàbò síyàt aṣọ ẹ̀ funfun ni ní ṣẹ̀dí ìdú sàwádìí ṣáàrì irú orí ẹ̀ dúdú láàyòrò àlẹ́ ìyí asaru sáfàr ààrí àmì pé ẹni ìṣèrè àjò bóyá ẹsẹ̀ bu ọ̀dọ́ tí rùgbọ̀n wá dúdú lónìí tó jẹ́ pé tó bá tún kó àdí àgbọn síbẹ̀ ń bíbọn dì á máa wò pé ah, ah, àfà ọkùnrin bá tún máa jowó ẹ̀ pé ah, Allahu Akbar nígbò bá wáyá kí lápadà dì ṣe ibá á padà di funfun á padà di funfun bẹ́ẹ̀ bá rí látòkèrè wọn ò ní ṣe sọ fún yín pé àgbàlagbà lẹ́nu tó ń bọ̀ yìí bọ́lọ̀ wọn bá ṣe dá wa nìyẹn àsìkò tó wá ṣe pàtàkì jù nù gbèsè ayé wa òun ni àsìkò tí a jẹ́ ọ̀dọ́ àsìkò yìí sì ní òun ni ṣèitọ́ọ̀n lòun náà máa ń tágẹ́ẹ̀tì jù ẹ̀ rí wípé gbogbo àwọn tó fẹ́ dalẹ̀ ayé rú kí làwọn tó máa ń fókọ̀sì lé lórí àwọn ọ̀dọ́ nìyí àwọn ni leaders of tomorrow ẹ wá wo bí ọ̀dọ́ wa ṣe rí lónìí wọ́n dẹ̀ ní bí Sunday bá ṣe máa rí Saturday lọ́ fi mọ̀ báwọn bí Nàìjíríà ṣe máa rí lọ́la ara àwọn ọ̀dọ́ wa la ti máa rí lónìí kí ni àwọn ọ̀dọ́ wa ń ṣe káàkiri pàápàá jùlọ ọ̀dọ́ mùsùlùmí àti kí ọlọ́ọ̀bá kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ̀ kò sì wá ṣe kò ń gẹ́ dáadáa kò sì wá ṣe kò ń gẹ́. anábìwá muhammad sallallahu alayhi wa sallam ó ní ihtanim khamsa qabla khamsin anábì sallallahu alayhi wa sallam ní ẹ ṣàǹfààní lára nǹkan márùn-ún kan ṣáájú kí nǹkan márùn-ún kan tó dé ọmọ ni wà inna ajala Allahi la'at gbogbo tá a bá ti fàsìkò sí àsìkò yẹn máa dé àwọn nǹkan márùn tó sọ pé ká mójútó yìí wọ́n ti wà tí wọ́n bá ti wà àwọn márùn tó kù máa wà ànábì sallallahu alaihi wasallam ó ní ẹ ṣojú kòkòrò láti ṣàǹfààní lára àwọn nǹkan márùn yìí ṣáájú kí nǹkan márùn yìí tó tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam ní hayataka qabla mautika ànábì sallallahu alaihi wasallam ní ṣàǹfààní látara ìṣẹ̀mí rẹ ṣáájú kíkú tó dé mo lálàáfíà kò kọkú o mo ní àlàáfíà kò ṣe kí ni ìkọ́nà bàbá dáadáa tán ló kú báyìí sí ilé ní tọ́nà bá fọrún tẹ́ wọn wọ́n lọ́ ti kú o ládùúgbò ń bí lánàá lọ́lọ́ sọ́nà ọ̀dọ̀ wọn bóyá kó afọ́ lánàá wọ́n mà ti jáde láyé bàbá kan ládùúgbò tiwa ó pa màálù ni ló fi ṣe new year tán ṣe lánàá bàbá yìí ò sì kí táwọn èèyàn tiẹ̀ fojú rí nítorí ẹ̀sùn lánàá tán ṣe patí ṣe gbogbo ẹ̀tàn ó jáde láyé láàrin òru ṣòtọ́ bá ń sọ pé ikú tó wá tó ń sọ pé àyíkú ó wá ṣe báyìí bá tòbí sẹ́ńdà á kí lọ́nà ń sọ قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ikú ń wá ayé ẹ̀yin náà ń wá kú ikú ń ṣe kí ni ikú ojoojúmọ́ ni ojoojúmọ́ ni màláìka kú a máa wo rẹ́gísítà ni tó bá rẹ́nu mi ìbáwò ká ah, àsìkò lè yóò ìdè torí pé kí wọ́n lọ ní láyé àfúnà lọ́hà máa àmọ̀rọ̀hùn wọ̀nyá fún àlúnà máa yú mọ̀rùn nínú tí ń ṣe máa ń dùn sí bá wà lára ayé pé à ah, kásìkò kásìkò mọ́ṣáláṣí kásìkò mọ́gìrì kásìkò mọ́ṣáláṣí bẹ́ẹ̀ náà ni màláìka kú náà wò pé kásìkò ẹ̀fì ẹ̀tọ́ kémi náà tún pa kásìkò ẹ̀fì ẹ̀tọ́ kémi náà tún pa torí pé kí ni òun náà fẹ́ má ṣe ọlọ́wọ́ ọba ṣẹ ibẹ̀ lórí ire tí ẹ wà àbí àwọn tó lo pósí níbi téèyàn kan ti ń ṣàdúrà pé ọlọ́run jẹ́ kémi wá gùn òní pósí náà ń ṣàdúrà àwọn ọlọ́wọ́ ọba bá mú kọ́sọ́mà wálé ni ó àwọn ọmọ jẹun mo fẹ́ sanwó sùn ọmọ ibi tẹ́yìn ti ń ṣàdúrà pé wọ́n lọ́hùn wọ́n ṣàlékún àlàáfíà ẹ̀tún fowó lẹ̀ fáwọn àfà níbi tó ti ń ṣàdúrà fún ẹ ni dókítà náà mọ́ àánú mọ́sálásí ń bẹ̀ lòun náà ń ṣàdúrà pé wọ́n náà jọ ń bá ń bá wọn kọ́sítọ́mà wá o ẹ wá nínú jọ náà tó rí kamara tó ní afọ́ ta lọ ọ̀dọ̀ dókítà bóun ni dókítà ti fẹ́ jẹun bóun dókítà ti fẹ́ jẹun bí ilé ayé ṣe rí nìyẹn ilé ayé làkọ́dẹ̀ kọ̀lákọ̀lẹ̀ ìsánà fi kábàdẹ̀ ọlọ́run la darí sínú àdánwò inú wàhálà inú wàhálà làwọn kan ti jẹun inú wàhálà làwọn kan ti ṣe kíni àwọn kan ṣe panápaná ni wọ́n gba àwọn náà gbọ́dọ̀ gíbu rìpọ́ọ̀tù lọ́dún bọ́bá jáde lọ́dún wọ́n sọ pé ààrẹ ah, ìṣiṣẹ́ lọ́dún yìí ẹ̀dẹ̀ ń gbowó oṣù àfikọ́ lọ sí àdánwò wa fún yẹ o àdánwò òṣèṣe kí ni alifirọ́rù bó bá ṣe ń sá fún wàhálà báyìí bó ló ń sá lọ ló ń sá lọ nu wàhálà yorùbá ní ọlọ́run ọba má akúkú ná ọlọ́ ẹ̀ ṣàmíjọ ọlọ́run má akójú orun bọ́ sójú ikú ọlọ́run akúkú ọlọ́run akúkú omi tún ní ọlọ́run akọwọ́ rọrí kú irú kú wo la wá fẹ́ kú innaka mayitun ọ̀nà ọ na anta mayit òkú ni ẹ́ wọ́n bá sọ fún yẹn pé kú ni ìtumọ̀ ní pé kò sí èméjì kò máa kú innaka mayitun wàá kú wà innahu mayitun a, a náà máa ń pè ní àbí má fi méjèèjì náà ni èèyàn ń fi kú yọ̀yọ̀ kan ìnà kàmà yìí tòun má jẹ́ kéèyàn kan dẹ́rù kúrò ẹ̀ àádẹ́ pa ni àà wà á pa bí ti báwo ṣé bá ṣe ń pààyàn nìyẹn ni poison oògùn olóró ṣèlú gbogbo àná láti gbọ́tọ̀ yẹn rí bàbá tó jẹ́ kó síìkì títí títí ó padà sú àwọn ọmọ ẹ̀ àwọn ọmọ ń padà ń sọ fún dókítà pé wàhálà ti pọ̀ jù ẹ bá wa wá nǹkan fún bàbá kí bàbá máa lọ jẹ́jẹ́ wọ́n sì padà kó poison wọ́n sì gún bàbá lábẹ́rẹ́ abẹ́rẹ́ kú bàbá sì ní àdọ́tọ̀ ah, aláìdáníẹ́l ibo ló fi irú abẹ́rẹ́ yìí sí láti jẹ ọjọ́ yìí bí o ṣe gún mi àlàáfíà sì ṣe kí ni àlàáfíà sì dára mi ó túmọ̀ sí pábẹ́rẹ́ ẹkú yẹn kọ́ ló ń pààyàn man huwa al-mayyit talent tó ń pani talent tó ń yoni talent ń jẹ́ káṣá ìsọ̀ wàyídà mọ̀rítù wàwú ayẹ́sfìn bàbá tún ṣe àìsàn ta ló lè má ìsàn kú òfin wa ọlọ́run ni wúwà abùhákà wà ábẹ́kà bẹ́ẹ̀ bá rẹ̀ tó ń sunkún ta ló ń pa lẹ́rìn ọlọ́run ọba ni bẹ́ẹ̀ bá rẹ̀ tó ń rẹ́rìn ẹni tó ń sunkún ta ló ń pa ń gbé tó rẹ́rìn kọ́ ta ló ń pa lẹ́rìn wúwà àmẹ́ẹ̀tà wà áhíà bẹ́ẹ̀ rẹ̀ yẹ̀kan tó kú ta lẹ́ni tó pa ọlọ́run ọba ẹni tó ń ṣe mi tálẹ́ tó fún lẹ́yìn mi tó ń ṣe wọ́n ti wá dá wàhálà lẹ̀ sí wa lọ́rùn béèyàn kan bá kú lè ní sí àdánwò ni báwọn yọ bá ń ṣe àdúà ìwọ oríṣiríṣi àdúà ànábì sallallahu alaihi wa sallam ní hayataka qabla mautik gbìyànjú láti ṣàǹfààní nígbà tó ń ṣẹ̀mí lọ́wọ́ ṣáájú ikú ààrọ̀ gbọ́dá sí kú o ṣùgbọ́n gbọ́dọ̀ parẹ́ o ànábì sallallahu alaihi wasallam ní man qatala nafsahu bi shay'in udhiba bihi béèyàn kan bá wò pé ilé ayé ti sú òun jẹ́ kó òun gba ẹ̀mí ẹ̀mí yẹn kó òun máa lọ ànábì ní tó fi parẹ́ láyé yẹn ni wọ́n máa fi jẹ́ níyà lọ́rùn tó bá jẹ́ pé bọ́ ló fi ń yin rẹ̀ tó bá wá dínú jahannama wọ́n máa yin ń bọ̀ ni. ìbọn ni wọ́n máa yin ó ní sihataka kọ́bọ̀lá mọ́rọ́dìk gbìyànjú láti lo àlàáfíà rẹ dáadáa ṣáájú kó o tó ṣàìsàn ó ní farahaka kọ́bọ̀lá ṣóhólèk àsìkò tó ráyè yẹn gbìyànjú láti lò ó dáadáa ṣáájú ìgbà tí ò ní ráyè mọ́ rìnnà ka kọ́bọ̀lá fákọ̀rìk ànábì sọ́lọ̀ lọ́wọ́ alẹ́ ìwà sí Kọ́bọ̀lá Haramik, ó ní wá gbìyànjú ìgbà ewé rẹ̀ ló dáadáa ṣáájú kó tó darúgbó. Ilé ìjẹni tó ṣe pàtàkì jẹmọ́, kọ́nà ọba kó ṣàlọ́ ẹnìkọ̀ọ̀kan wa. Ìgbésí ayé Mùsùlùmí ó wà láàrin kọlà lọ́hún kọlà rọ̀sùn. àwọn nǹkan kọ́ wà ń gbèsè ayé gẹ́gẹ́ bó ṣe sọ fún wa wípé àyáàdù fil islam ọdún ṣíṣe nínú islam generally ojoojúmọ́ ni ọjọ́ ayọ̀ fún mùsùlùmí gbogbo ọjọ́ tó bá ti jí sáré tó lajú tó bá rẹ lórílẹ̀ ayé tó bá rẹ nínú sàárè orí láti dúpọ̀ fọ́lọ̀ torí pé ikú tẹ rí yẹn àti oorun ọmọ ẹ̀yà kan náà ní o ohun tí kú gbà lọ́wọ́ oorun bí ọba ilé o tí ikú àtọrún bá jẹ́ ń ṣe à èmi ní bẹ̀dà a máa pè ní bẹ̀dà oorun a máa sọ fún kúkà ìgbà mélòó náà ló fi jù mí lọ ọ̀nà ni Allahu yatawaffal anfusa hina mawtiha ọ̀nà ni ṣe rí gbogbo tó ń jẹ́ ẹ̀mí ńgbà tó bá kú ọ̀nà ni máa ń gbà wallati Allahu yatawaffal anfusa hina mawtiha wallati lam yamut fi manamiha ọ̀nà ni àti tí ò gba ojú orun dójú kú wàyúrù sínú lẹ́tí kọ́dọ̀ àlẹ́yìn almout bí gbogbo yí bá sùn oorun náà lè máa sùn ẹ́ bí jù ní fàyúrù sínú lẹ́tí kọ́dọ̀ àlẹ́yìn almout ẹni tásìkò kú ti ẹ bá tó ọlọ́wọ́ arán kú sí màláìka kú yàtàwà sáàkù mọ́lákùlì mọ́ut ó yá ikú lọ́gbẹ̀mí ẹ̀ ọlọ́run wá dá wọn kan padà títí di àsìkò tọ́lọ́ ti fi àsìkò sí ohun tó ń bẹ ilé ayé nìyẹn tó o bá bá rẹ pé o jíjá yé kí làbẹ́rì ní ká ṣe alhamdulillahi lẹ́bi ahyani ba'da ma matani wa ilayhi nushur ọpẹ́ ni fọ́ba tó jí mi sáyé lónìí lẹ́yìn ìgbà tó ti pa mí pẹ̀lú oorun ọ̀dọ̀ mi máa padà sí i tí mùsùlùmí bá ti ẹ̀fẹ́ kíra wọn pé happy kìíní kan happy everyday ni o ó pé tó lọ yẹ̀ sí o pé á ah, ọlọ́run tún fún mi ní ọjọ́ tòní Ànábì sallallahu alaihi wasallam ní khairun nasi ẹn tó dáa jù lọ́nu ọmọ ẹ̀dẹ́ èèyàn mọ̀ ń tọ́lá umuruhu òun lọ tẹ́mi ẹ̀gùn kẹ́mi gùn oríire ni wa hasuna pẹ̀lú májẹ̀mú pé ṣe owó ẹ̀dá oníwàṣàrù náà ẹni tó burú jù ní ọmọ ẹ̀dẹ́ èèyàn mọ̀ntọ́ọ̀là ọmọrò ó lẹ́tẹ̀mí ẹ̀gùn wá sá àhámàlò ṣùgbọ́n ṣe aburú ló ń ṣe ẹni tó burú jù ní ọmọ ẹ̀dẹ́ èèyàn nìyẹn ń bá fún wa ní ọjọ́ kan ṣo péré ó yẹ ká válì ẹ̀ ká kọ̀ dárò ẹ̀ ká dúpẹ́ sọ́nà ọba lè lórí lóṣù pé ń pé nínú ẹ̀sìn àwa mùsùlùmí gbogbo ń ta fẹ́ ṣe pátápátá ó ti ní àwọn òfin kan tó dá ìdí ẹ̀ máa ka àwọn àyà àti ibi hadith mélòó kan tó dá ìdìgbé sí ayé mùsùlùmí alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ní gbólóhùn ọlọ́run tó sọ wípé al-yawma akmaltu lakum dinakum gbólóhùn yẹn ó wà very precise mulakhkhasun ó tún wá pò nǹkan sínú ó wà ṣáàlélò àlìyáwò ní ọjọ́ ti tèmi ọjọ́ tí a ń sọ yìí ọjọ́ tó tóbi ni o àárọ̀fà kan tánàbí sàlẹ̀sẹ́lá fi káwọn mùsùlùmí bọ́ sí ń ṣiṣẹ́ hajj ni o ọlọ́wọ́ bá wá announce fún gbogbo àgbáyé pé àlìyáwò lọ́jọ́ tèmi akmaltu lakum dinakum ẹ̀sìn ẹ̀yọ́mọ̀dé mo ti pè ọlọ́run ní àkìmọ́ ńlá kó má bàa dàrú òun ni lòun ní ẹ̀sìn ẹ̀sìn ànábì kan ló ọlọ́run ni mo ti pé ẹ̀sìn yìí fún yín wà àlẹ́kùn ní ìmátì yìí òpin mo ti ṣe fún yín bẹ́ẹ̀ yẹn bá wò gbèsè ayé ẹ̀ tí yóò bá sí Islam ń bẹ̀, ọlọ́run ò fún ànábì sọ̀rọ̀ sọ́lá ní kọ́dí aslahaman aslama ó ní gbogbo ẹni tó bá gba islam ti ṣe oríire ó ló ti ṣe kí ni kọ́dí aslahaman aslama bí ìwọ bá ti gba islam ó ti ṣe oríire tọ́nà bá fẹ́ ṣàlékún fún wàkánà rí kàfáfà ọ̀nà àwa fún ní àrísìkì tó tó lò wàkọ̀nà ẹ̀hùn mọ́hùrì màtáà ohun tó lọ bá wá fún yẹn ọlọ́ àwa jẹ́ kó nìtẹ́ lọ́rùn pẹ̀lú ẹ̀ torí gbogbo nǹkan tó bá ti láyọ̀ ọkàn bó bá ní Islam tó bá láyọ̀ ọkàn wàá máa wá nǹkan baba káàkiri àwọn bàbá wa ní ọlọ́run fún ní góòdù ó wá wá pàǹdà káàkiri torí pé kò ni nǹkan àkọ́kọ́ wípé bọ̀dọ̀ akimọ̀lá lọ́wọ́ hàzàdín ẹ̀sìn ti ṣe kí ni ó gbogbo tó o bá fẹ́ ṣe ní ẹ̀sìn o gbọ́dọ̀ lọ wo inú tó ti wà lákọọ́lẹ̀ ni torí kó ti ṣe kí ni tí èèyàn bá pọnmi sínú dúrọ́ọ̀mù tó bá kó yorùbá máa tó pàṣẹ ní kinní kan kí ni àṣejù nírú àyà lọ́dọ̀ yorùbá àyíbẹ̀ kọ́ ni bí yorùbá ti nírò gbọ̀n àbí tó dẹ̀ ń fi ọ́ìlì pa dáadáa tó dẹ̀ ń yà àà ó ti náà ohun tí yorùbá ń sọ nìyà àyíbẹ̀ kọ́ ni alihamdulillah yorùbá náà gbádùn súnà bẹ́ẹ̀ ni àríwẹ̀ kọ́ àná ni mo ń ka bible verses kan mo kọ̀ rí post yẹn ni tẹ́ni yẹn wá mú àwọn áyà wá tó jẹ́ pé nínú bible wọ́n ní ìwọ ò sì gbọ́dọ̀ gé irun gbọ̀n rẹ̀ lẹ́ẹ̀fi rí pé gbogbo fọ́tò jésù táwọn èèyàn máa ń gbé káàkiri ó wà mú ìtẹ́hìn àfáwọn onírùngbọ̀n ní jésù ẹgbẹ́ náà tóbi jọ̀mọ́ àwọn atá àjókòó yìí sìn olùtẹ̀lé ànábì Ìsá ni wá lábẹ́ bí ọlọ́run ṣe ní ká tẹ̀lé olólùfẹ́ kò sí èèyàn kan tó nífẹ̀ẹ́ ànábì Ìsá Jésù tó mùsùlùmí àwa sì là ń tẹ̀lé tó bá tún dọjọ́ gbòǹde àlìkìyámọ̀ àtújọ wà ń bì kan náà ni kódà tí Jésù bá tún dé ibo ló ń bọ̀ jọmọ́ inú mọ́ṣáláṣí àlímọ̀hu mọ́nà àlímọ̀hu ẹni tó mọ̀ ọmọ wàjẹ̀ yìí làwú mọ́jẹ̀ yìí làwọ ẹni tí òun ò ṣe kí ni so téèyàn bá jẹ́ christian tí ò kírun kò tẹ̀lé báíbù o téèyàn bá jẹ́ christian tí ò gba la ilaha illallah ò gbọ́ kò tẹ̀lé báíbù o torí pé gbogbo àwọn nǹkan yìí náà ṣìṣẹ́ kú mbẹ́ kí ó kú mbẹ́ kọ́nà ọba kò ṣàánú fún wa àwa nífẹ̀ẹ́ christian gan ìyẹn ló jẹ́ ká rọra mẹ́nu báyẹn náà gbogbo ẹni tó bá jẹ́ christian ìwọ náà ti ẹ̀ gbìyànjú láti wádìí nípa islam pé kí ló ń jẹ́ islam yẹn wọ́n ti gbé oríṣiríṣi nǹkan sí wa lọ́kàn bí wọ́n bá ti gbọ́ pé Islam ìwọ náà kàn sí ẹ̀wò ẹ wò káàkiri every December ẹni tí wọ́n ń fi fọ́tò ẹ̀ ṣe Jésù yẹn ọdọọdún ló máa ń pariwo pé yìí fẹ́ ṣe fún mi ti tó pẹ̀lú píkṣọ mi ó ti padà sú òun náà kí ni ẹni yẹn wá ń sìnkọ́ yẹn wá máa tẹ̀lé ládùúgbò pé Jésù Jésù Jésù ó ti wá sú òun náà lòun náà ṣe máa ń pariwo torí ákìsì ni ẹ wá wò píṣọ̀ yẹn lẹ́lòmí àgbàdo máa forí kanlẹ̀ fún ìyẹn ló wá mú wọnú ọ̀dọ̀ àwa mùsùlùmí náà fọ́tò ṣéwù ẹlòmí fẹ́ kíra wá gbé fọ́tò ṣéwù síwájú báyìí ẹ̀ ń wọ̀gọ̀rọ̀ mọ́ṣáláṣí ẹ̀ wá rí fọ́tò ṣéwù káàkiri ń bẹ̀ látàtẹ̀bìrúnà súnlọ́nà lẹ́dínà min kọ̀bìníkùn ànábì lọ́nà máa tẹ̀lé ṣe sí àwọn yẹ̀wúdí àti nọ̀sọ́rọ́ the Jew and bọ́ bá gbẹ́sẹ̀ ẹgbẹ́ bọ́ gbé méjì ẹgbẹ́ àwọn sọ̀hábà ní ta ni tí àwọn yẹ̀húdí àti ta ló fẹ́ jẹ́ tí ò bá já wọn ṣe bí yẹn ló wa dé Christmas báyìí òun ló kó wa dé New Year gbogbo mùsùlùmí náà ló fẹ́ celebrate ìjírá ìjírá calendar ẹ̀ èmi ni fọ́ọ̀sì Muharram ẹ jẹ́ akó gbogbo ọmọ ilé kí ó jáde ká máa march káàkiri káwa máa kọrin ìjírá káàkiri gbogbo yẹn náà Islam ò fi yẹn rán wa jọ̀mọ́ kátàdé sọ yẹn ká tó débẹ̀ pé ìjírá fọ́ọ̀sì tí wádìí àti wá ń celebrate ẹ̀ Islam ò tún gbà wọlé wádìí àwátà ọdún tuntun ọjọ́ gbogbo yẹn náà Islam ò tún ṣe kíni gbogbo ọjọ́ bákan náà ni lẹ́yìn àwọn ọjọ́ tó lọ bá pọ́nlé ọjọ́ tó lọ bá bàbàrà ni bàbàrà ọjọ́ júmọ́ ni ni ni àwọn ọjọ́ ọjọ́ aṣúra ọlọ́run bàbá rẹ̀ bẹ́ẹ̀ ni àwọn tó bàbá ara yá máa bàbá rẹ̀ ọlọ́run sì ti sọ a máa ṣe ní àwọn ọjọ́ yẹn ìlú ìwà ní ọjọ́ yẹn bó bá lágbára kó gbàwẹ̀ ìlú ìwà ń bẹ̀ o gbọ́dọ̀ gbàwẹ̀ bó gbàwẹ̀ kọ̀ gbà látọ̀dọ̀ ẹ pé so akimala lọ́wọ́ hadadin ẹ̀sìn ti pé ẹ̀sìn ti ṣe jọ náà ó ti bó bá wá mú nǹkankan tí o ń sara islam tó mú wá ní ẹ̀ tó wá fi kó ìtumọ̀ ní pò ń sọ wípé gẹ́gẹ́ bí Ìmáàmù Málíkì ṣe sọ rahimahullah ó lẹ́nikẹ́ni tó bá wá mú nǹkankan wá ní ẹ̀sìn ohun tó ń sọ ni pé fa muhammadan khana rabbahu ohun tó ń sọ ni pé ànábì jàǹbá ọlọ́run ọba torí pé yìí tí wọ́n ṣe mú wáyìí ànábì ò mú wá kò sọ ìwọ ló wá fẹ́ rán ànábì lọ́wọ́ ìtumọ̀ ẹni wàtímọ́tò alẹ́kùn mìíràn ti wà rọ̀dí ìtùlákùnmù ìsìláàmù dínà mo ti yọ́nú sí ìsìláàmù tàbí mú wá fún yín gẹ́gẹ́ bí kí ni gẹ́gẹ́ bí ẹ̀sìn ìyẹn jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ tó gbọ́dọ̀ jókòó lórí ẹ̀mí mùsùlùmí pé gbogbo tó ń jẹ́ ìlànà ẹ̀sìn pátápátá ọlọ́run ti pè fún wa ẹlẹ́ẹ̀kejì nínú àwọn àyà tí gbogbo wa náà ta gbọ́dọ̀ há sórí ká ti kọ́ àwọn ọmọ wa ká máa fi kọ́ra wa nu mọ́ṣáláṣí lẹ́yìn pé al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islama dina àwọn ọmọ wa kẹgbìyànjú kẹ mọ́ bẹ́bá ti jẹ́ fi la ilaha illallah kọ́ mọ́ láti kékeré ẹtù máa fi yẹn náà kọ́ al-yawma al-yawma akmaltu akmaltu lakum lakum dinakum dinakum bẹ́yàn bá kó lè jókòó sórí ẹ̀mí wọn bí ẹ̀sìn ti ṣe kínú tọdún tómìlà ó ti pé ọlọ́run ti pé ẹlẹ́ẹ̀kejì ọlọ́run kọ́lù eré àlọ́bì bá mi sọ fáwọn èèyàn ìmọ̀sọ̀ láàtì eré omi tí mò ń kí wà lóṣùkì gbogbo pé mo fẹ́ pẹ̀rọ àná ń fi ẹlòmíì pa adìyẹ ọdún àbíjẹ̀kọ́ mùsùlùmí sì ló pe rẹ̀ ẹ́ hal lillah ẹran ọdún tó ń lọ pa lánàá àmì December twenty five yẹn ẹran tó pa yẹn tó pa fọ́lọ́ ni láà ohun tá a fẹ́ pa fọ́lọ́ náà ti sọ bá ṣe máa pa ìgbà tá a máa pa ìlọsọ láti wà lóṣù kìrún tí mo ń kí ìdúró mi wà máa ṣíyáyà gbogbo òṣèmí mi ọlọ́run fi yẹ ó fi dè wá mọ́lẹ̀ wà kí ni wà màhíyáyá gbogbo tó ń jẹ́ ìṣẹ̀mí ní pátápátá wà máa máa ti tí bá tún kú tí bá tún yẹ ẹlòmí wò pé ìbọn kú ni kí nípa wà ní ìjẹ́rìí jọkọ àwa wà láàrin àwọn ọmọ ìyá kan wọ́n wá ń sọ̀rọ̀ pé èèyàn kú wọ́n ṣá wọ́n ṣe gbá wọ́n ṣe àwo àwa ń ṣàlàyé pé gbogbo tó ń ṣe ìrẹ̀ òsì láàrin ó ní ìbọn kú ni ìbáṣà ni ibi kíní kan ni ẹ ṣe yẹn à ọlọ́run ni wà mọ̀mọ́ tí àti òkú mi àtàyè mi lílá ọlọ́run ló ní o ọlọ́run èrò Rabbil Alamin ọba tó dá gbogbo ẹ̀dá tó ń pèsè fún gbogbo ẹ̀dá tó darí àlámọ̀rí gbogbo ẹ̀dá òun ló ní láàṣẹ ìkàlá mi ní pàǹkan mi pẹ̀lú ẹ̀ lórí ètò yẹn wàbìdálíkà omirtu àṣẹ tí wọ́n pa mí nìyẹn o wa ana awwalul muslimin èmi sì jẹ́ ní àkọ́kọ́ tá gbàfà fòfin ọlọ́wọ́ ọba gbogbo tó bá fẹ́ ṣe ní ìṣẹ̀lẹ̀ ẹ pátápátá ó gbọ́dọ̀ bá pẹ́ lọ ló fẹ́ ṣe fún ohun tí èèyàn bá wá fẹ́ ṣe fọ́nà ìjọmọ́ ó béèrè fún májẹ̀mú mẹ́ta àbí ká sọ pé májẹ̀mú méjì pẹ̀lú nǹkan ẹyọ kan tó gbáwájú májẹ̀mú méjì nǹkan àkọ́kọ́ tó gbọ́dọ̀ bí rẹ̀ tó bá fẹ́ ṣe nǹkan kan ni pé àmárọ̀nà lọ́hùrí ṣí ọlọ́wọ́ ọba pàṣẹ rẹ̀ ṣí ọlọ́wọ́ pàṣẹ rẹ̀ imam abdulwahab nínú ọ̀rọ̀ wọn kan wọ́n ní wájibul abdi ìgbà ṣe yìí wọ́n ní kí ni pé jẹ́ ọ̀rọ̀ ẹrú nígbàtí ọba rẹ̀ bá pa láṣẹ pé kó wọ́n ní ìdá amọ̀rọ̀ Allahu al-abda wajaba alayhi fihi sittu marati aw sittatu umur wọ́n ní tọ́lọ́ bá ti pa ẹrú láṣẹ àwọn nǹkan bíi mẹ́fà ó ṣọ̀rọ̀ ọ̀rọ̀ lé lórí wọ́n ní al-awwalu nǹkan àkọ́kọ́ ni pé kó ní ìmọ̀ nípa òfin ọlọ́run ọba o gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ pé ọlọ́run ló pa wá láṣẹ ọdún tó fẹ́ ṣe ọlọ́run ló pa wá láṣẹ ẹ̀ àwọn ọdún tí àwọn èèyàn bá wá ń ṣe jọmọ́ tí ọlọ́run bò bá ti pa wá láṣẹ ẹ̀ mùsùlùmí ò gbọdọ̀ ṣe ṣe al'amara allahu bilishtifal bọ̀rọ̀ sísánà ká ṣe ọdún pé ọdún tuntun ẹ̀sọ́ ayàtọ̀ lọ́run ti sọ bẹ́ẹ̀ ẹ mú ẹyọkọ wá wọn ní kò sí kí wá lóde tó ń ṣe ìfẹ́ nínú o àfàrọ̀ mẹ́ni takọ̀dà ìlàhàhù hàwá ọlọ́run ní sẹ́wọ̀n ẹni tó mú ìfẹ́ ẹnu gẹ́gẹ́ bí ọlọ́run ọba ni àwọn Ma khatubuka ya Samiri ìrẹ Samiri kí ló dé tó sọ pé káwọn èèyàn máa sí òòṣà nígbò fẹ́ parí ẹ̀ kí ló sọ kadhalika sawwalat li nafsi bẹ́ẹ̀ni mi ṣe sọ fún mi nìyẹn ẹlòmí àní ẹ̀ẹ́ní mi ò ń tọ̀ mí jẹ òun tó mi mi bá ti ah ẹ̀mí a máa tọ̀ ọ̀yọ̀ jẹ inna an-nafsa la ammaratu bis-su' ẹ̀mí a máa pani láṣẹ aburú illa man rahima àyàfẹ́ ń tọ́lọ̀ ọba mi bá ṣàánú kí ló máa ń bí àánú ọlọ́run ká tẹ̀lé kí lọ́lọ́run sọ ká sì tẹ̀lé kí ni ànábì Muhammad sallallahu alaihi wasallam kó sọ ilé ni tó lè là wá mẹ́ kọ́nà má ṣe la ẹnì kọ̀ọ̀kan wa. àkọ́kọ́ o gbọ́dọ̀ ní ìmọ̀ nípa gbogbo tó o bá ń ṣe àwọn èèyàn ń sẹlibrétì January 1st kí ló bí ní ìlú Rome òrìṣà kan wà níbẹ̀ tí wọ́n ń pè ní Janus òrìṣà kan wà níbẹ̀ tó ń pè ní kíni janus wọ́n gbà pé òrìṣà yìí òun ni bí òrìṣà oòrùn wọ́n gbà pé òun ló máa ń kó oore wá ó sì máa ń ti ibi dànù àwa náà ní òrìṣà oríṣiríṣi nílùú wa a ní ọdún oríṣiríṣi nílùú wa kò yàtọ̀ síra wọn ṣé mùsùlùmí gidi kan lọ bá wọn ṣọdún fá ọjọ́ tó bá ń ṣẹ̀ṣẹ̀ dé ìṣẹ̀ṣẹ̀ dé ṣé mùsùlùmí gidi máa ń bá wọn ṣe ṣe máa ráwọn àfà ń bẹ̀ ṣe máa rí wọn bẹ̀ ọjọ́ tó bá lọ ń ṣe ọ̀ṣun òṣogbo ṣe máa ráwọn àfà ń bẹ̀ ọjọ́ tó bá lọ bọ òkè olúmọ ṣe máa ráwọn àfà ń ọjọ́ tó bá ń ṣe ẹ̀yọ̀ lẹ́kọ̀ọ́ ṣe máa rí àwọn àfà ń kò sí yàtọ̀ ń bẹ̀ jọ mọ́ àwọn aró tí wọ́n wá pa àwọn ọdún ìfúwa tọ́gọ̀rọ̀ yẹn fi embrace ẹ̀ wọ́n fi fi ń ka ọjọ́ fún wa wọ́n fi ń ka ọdún wọ́n ní ìbò tó dé nkankan ní nkankan ní ọ́nì nkankan ládìyẹ ń jẹ àbí bọ́n ṣe máa ń wí ẹ̀ tó dé ẹ̀hẹ́ ẹ̀ má tó dé nkankan ládìyẹ ń jẹ ṣáájú ẹtì àbámẹ́ta tí wọ́n ṣe ń kà á nìyẹn àìkú ajé ìṣẹ́gun wọ́n ní àìkú ṣé èèyàn kan wáyé kó má kú ajé òrìṣà kan ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹtì ẹmọ̀túnmọ̀ ẹtì kí èèyàn máa lé nǹkan kó má ba àbí bẹ́ẹ̀ kọ́ ni gbogbo àwọn orúkọ yìí náà kí ni òrìṣà àwa náà ní ọdún Ògún a ní àbá ni nígbà tó bá wá fi ọdún Ògún lẹ̀ ó bá wọn ṣògùn àjẹbọ wọ́n wá ń ṣòrìṣà Janus ó wá ní gbogbo ẹni tọ́dún bá bá láyé kó sọ pé aládòsí ni ẹ o nígbà tí wọ́n ń ṣogún òṣogbo òṣogbo ò máa bá wọn sọ pé ìgbà tó ń ṣe tó lúmọ̀ ò máa bá wọn sọ pé wọ́n máa ń gbẹ́yàn lẹ́kọ̀ọ́ èkó tó súnmọ́ ẹ̀mí ò máa bá wọn sọ pé wọ́n wá ń bọ òrìṣà nílùú róòmù lọ́hùn ó wá lò ìṣọpẹ́ àdánwò ńlá lélẹ́ ìjọmọ̀ gbogbo àwọn ọdún ọdún táwọn èèyàn ń ṣe yìí wọ́n máa fi ń sọ orí ìjọsìn ni bó ṣe jẹ́ pé nínú Islam gbogbo àwọn ọdún táwa náà ń ṣe a fi ń sọ orí ìjọsìn ni bàdà lìfàrọ́ rímínàlá ìbàdà nígbà tá a bá parí àwẹ̀ ọmọ onífàlìtò kádùrù mọ́ àlàmà àdàkùn wà làálàkùn tashkurun ọmọ ní ẹdúpẹ́ fọ́lọ́n ẹgbọ́n náà tóbi ẹ̀ṣẹ̀ eid tẹ́ bá parí àwẹ̀ tẹ́ bá tún parí iṣẹ́ hajj ọlọ́run ní ẹ kíni ẹ̀ṣiṣẹ́ eid ẹ̀ṣọ́dún àbí bẹ́ẹ̀ kọ́ ni tí ò bẹ́ẹ̀ náà ní gbogbo àwọn nǹkan nígbà táwọn náà bá bòrì ṣe àwọn tán àwọn náà bọ́ síta àwọn aṣọ ọdún àwọn èèyàn ti ṣe kérésìmesì ọdún dé ọdún olówó àbí wọ́n perfect ẹ̀ fún wa lọ́nà oríṣiríṣi Christmas kò sí lára Christianity wọ́n fi rí púpọ̀ ní àwọn tó jẹ́ Christian náà táwọn náà kì í celebrate Christmas lọ́dọ̀ wa ń bínú àwọn tó gbajúmọ̀ ọdọọdún ni kúmú yìí máa ń sọ àbí a sọ wípé ọdún ẹbọ ni media houses àtúgbé wọ́n ń pè kan náà ní daddy freeze ọdọọdún lòun náà máa ń repeat ẹ pé ẹ má bá wọn celebrate Christmas ọdún ẹbọ ni torí pé kò ní nǹkan kan ṣe pẹ̀lú Christianity Mountain of Fire Ministry òdúkọ̀yà kan ni ọdọọdún lòun náà máa ń pariwo ẹ pé Christmas ọdún ẹbọ ni ẹ má ṣe dá sí ẹ má ṣe ṣe nígbà táwọn tọ́jọ ní nǹkan ń sọ pọ́dún ẹbọ ni kí ló wá kọlù wọ mùsùlùmí mazabik kí ni tó kọlù ẹ tí ò jẹ́ kó rí ẹ pé tó wá ń da ẹbọ pọ̀ mẹ́sìn àwọn àfáà náà wá ṣàbòsí sí wa ẹ̀rí pé kan náà tí ò lálàáfíà bóyá yẹn ṣe ìsọ́kọ̀ ìlòjú bí ọdún ọjọ́ méjì lọ àbí nǹkan kan nínú àwọn òwíkúwí tọ́lọ́mọ kan wí tó dàdáadẹ́ ìdólówó táwọn yọ ń celebrate ẹ̀ lòun náà ti mú wá pé inú àyà kùránì lọ ti yọ jáde ìyá kan bàdàn bẹ̀rẹ̀ ẹni kọ́nà bá fún lálàáfíà tó lálàáfíà jìnà sí tí ò bá ti sí kìtàbù wàsán náà lórí kò sálàáfíà nu ọpọlọ yẹn nígbà tí fẹ́ bàjẹ́ wọn lọ fi jó lórí gbogbo àwọn obìnrin mùsùlùmí ìlú àbàdàn àbí nǹkan àbí nǹkan abẹ́rí àtàǹpàkò lọ ń gbé káàkiri tẹ́lẹ̀ ìwúkúwí táwọn èèyàn wí ni wọ́n tún ní inú kùránì lọ ti yọ jáde ohun tó tí wá ń kó tùgbọ̀ tí wá sínú kùránì wàjámọ̀ Rasulullah ẹ́ láyàtà sáásù bọ́ ṣe máa ń pè àbí mo rò títí bí mo ṣe ń bọ̀ sí pé gan àwọn òye mọ́ kọ wàjámù wàjámù láyàtà sáásù kí ló ń jẹ́ yàtà ẹ́ gbogbo àwọn bàbá tó fi sí wa lẹ́nu kọ́lọ̀mbà lékè ọlá kó bá wa ṣe kí ni kó bá wa kẹ́ wọn wá àṣìṣì làwọn bàbá yẹn ń ṣe ìjọ ànábì ò ní tú ìjọ ànábì ò ní dàrú wá àṣì ni wọ́n fi ń ṣe á sì tù á dàrú tàbá ti mójútó tó yẹ ká mójútó ṣé kò dàrú lónìí ṣé kò dàrú ṣàjọra wa àwọn bàbá máa ń sọ pé kì í lè láti náwó àhìdá ṣé kí ní làwọn aṣẹ́yọkọ ni amùkòkò yìí ta wà lónìí ta bá ní ó yẹ kí a mọ́sálásí káàkiri ká máa wo kíbílà ṣébìkan náà ní kọjú sí ṣébìkan náà ni kìbìlátù náà wá hídà kí lọ tún bá ń sọ ẹjọ ẹjọ ẹjọ ẹran wa létí tọ́ bàbá bá ń sọ̀rọ̀ wá ní kíbílà wa ẹyọ kan ni kí lọ tún bá ń sọ wá ní ó mọ̀ wa ẹyọ kan ni ṣẹ́yọ kan ni wá ṣẹ́yọ kan ni wá a kì í ṣẹyọ kan a pín sórí ìfẹ́ ẹnu àti pín sórí kí ni orí ìfẹ́nu kullu hizbin bima ladayhim farihun ìjọ níjọ ni kò sí bẹ́ẹ̀ ṣe lè sọ pọ́nà ń sọ ànábì sọ tó kẹ́ máa mẹ́rin wá tí ò bá ìjáde nínú ojú ẹlòmíì kò ní ìgbà láíláí kódà kẹ́ fi àyà kùránì hàn ṣé nǹkan náà ń jọrọ wa nìyẹn ṣé bí orí nǹkan náà bí fi wálé nìyẹn. wọ́n náà wọ̀rọ̀ wá pọ̀ rẹpẹtẹ ṣé gbogbo tó bá fẹ́ ṣe mùsùlùmí ó gbọ́dọ̀ wá ìmọ̀ nípa ẹ̀ gbogbo àwọn ọdún táwọn èèyàn ń ṣe ìwọ náà gbọ́dọ̀ mọ ìpìlẹ̀ ìlànà ẹbọ ni January 1st òṣà Janus ní ní Rome ṣùgbọ́n wọ́n kún lọ́dà wọ́n ń pe ọdún kan táwọn èèyàn máa ń celebrate kiri wọ́n ń pè ní Halloween Halloween yìí tí wọ́n bá ń ṣe ẹ máa ráwọ̀ èèyàn wá máa gbé mask sójú àwọn ìlú tí wọ́n ti pinlẹ̀ kí ni wọ́n gbà lérò àwa náà nílẹ̀ yorùbá ń bí àwọn ọjọ́ kan wà lọ́dọ̀ yorùbá wọ́n sọ páwọn òkú ọ̀run wálé bóyọ́jọ́ àlàrúbá náà máa ń pè ṣé kọ́mísì ni àlàmísì wọ́n láwọn òkú wọ́n ṣe kí ni nílùú òkè ẹ̀rọ àwọn ẹlòmíì wọ́n á tan àtùpà sí pásẹ̀jì àbíbẹ̀kọ́ ni wọ́n tún wá gbóúnjẹ síbẹ̀ wọ́n láwọn òkú ọ̀run wálé àwọn èèyàn wá múrú àwọn ọjọ́ yìí lọ́dọ̀ àwọn òyìnbó wọ́n wá sọ di ọjọ́ òòṣà wọ́n wá padà sọ di nǹkan àgbáyé kódà nílẹ̀ lárúbáwá àwọn náà ti bá wọn celebrate ẹ̀ báyìí wọ́n ṣàlẹ̀ wí ní Saudi wọ́n ló ń ṣe disco party ní Saudi àdánwò yẹn ṣe ń bá wọn ni ó ti bá wa ti pẹ́ tí wọ́n tún sàn ju tiwa lọ tí wọ́n late àbíbẹ̀kọ́ ni ṣé wọ́n wà ní ká máa bú wọn ni àbí ká máa bẹ náà fún wọn ṣé nǹkan ìdùnnú ni fún wọn lórí ni ọlọ́ọ̀bá ń bàjẹ́ rárá àdánwò tó báwó ti bá wa tipẹ́tipẹ́ ni kò dẹ̀ sẹ́ńtẹ́yà lóbi ò ládẹ́wò níbá kọ́lọ̀ọ̀bá kó là wá mẹ́ lẹ́nìí sì nínú ọdún táwọn èèyàn máa ń ṣe ní birthday gbogbo tó ń jẹ́ ìpìlẹ̀ pàṣẹ birthday jọmọ́ tẹ́ bá lọ ka ìtàn ìlànà ẹbọ náà ni àwọn èèyàn ṣe valentine tẹ́ bá lọ wo ìlànà valentine náà jọmọ́ kí ló bá dé òrìṣà náà ló bá dé ṣùgbọ́n àwọn èèyàn ti dáwò pé ilé ayé ọlọ́run ti sọ pé wà máa hádìí ìlhàyàtù dúnìyà ìlà láhùn wà láàrìbòn ọlọ́run ilé ayé yẹn lọ́dọ̀ àwọn kèfèrí kò jẹ́ nǹkankan àwọn kan rí pé láhìbún wà láhùn yóò wò pé eré ọmọdé àti eré àgbàlagbà ni wàtàkà fòròmbẹ̀ ìnákùnmù ká sì máa lé ká máa lé ká máa lé ká máa dàgbà mọ́ra wa lọ́wọ́ ohun táwọn èèyàn fi ilé ayé tó ń wò nìyẹn pé ilé ayé kájákọ̀ wá ṣe eré mẹ́ni ọlọ́run sì ní wà máa ń kọ́ lákọ̀ọ́nà sàmà àwọn àrùdọ̀ wà máa bẹ̀yìn láìbí ọlọ́run sọ́mọ̀ torí àti ilẹ̀ àdá ń torí eré o máa ń kọ́ lákọ̀ọ́nà hùmà ìlànà ìlhàk àdá walakin aktharuhum la ya'lamun ṣùgbọ́n bọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀dẹ́ yẹn wọ́n ṣe kí ni wọ́n mọ̀ lọ́nà fi ní alam ya'ni lilladhina amanu an takhsha'a qulubuhum li dhikrillah ṣé àsìkò tí tó fáwọn onílàákàyè àwọn tó gbọ́ an takhsha'a qulubuhum li dhikrillah kí ọ̀wárìrì máa mú ọkọ tí wọ́n látara àbẹ̀rù ọlọ́wọ́ bá ọlọ́run ní kọ́mọ̀ wá dàbí àwọn tó ṣe kíni kàlẹ́bínà ó tún kí sábà mi kọ́dùn ẹ má dà gẹ́gẹ́ bí àwọn yẹ̀wúdí àti lọ́sọ́rọ́ wà láyà kúrú kàlẹ́bínà ó tún kí sábà mi kọ́dùn fàtọ́lá àlẹ́yìn mọ̀lá ahmed àsìkò lọ lé wọn lórí fàkọ́ta tòlóbóhùn ẹni wọn wá gbẹ wákàtí ròmìnirùn fàṣíkù ọlọ́run ní ọ̀pọ̀lọpọ̀ ní wọn ọ̀daràn ni wọn ẹ gbọ́dọ̀ tẹ̀lé àwọn èèyàn torí táwọn èèyàn ń ṣe nǹkan ó wá wọ́ọ̀sì débi wípé ní ọdún yìí èèyàn kan sọ̀rọ̀ kan wípé ẹni tó pòsì ọ̀rọ̀ yìí kírísítẹ̀nì nínú ọ̀tọ́ máa ń takò ìsìláàmù ní ọ̀nláìnì ó wá kóòtù ọ̀rọ̀ kan pé èèyàn kan mú pòsì kan wá pé réètì táwọn mùsùlùmí fi tako kírísímàsì lọ́dún yìí ó rí díùsì sáwọn yìí tó ti ń bọ̀ tẹ́lẹ̀ ó wá sọ pé at least with time a padà di ti wájọ máa ṣe tẹ báwo nílẹ̀ haúsá níbi à ń gbé báwọn mùsùlùmí kan lọ sí church wọ́n lọ bá wọn celebrate ọdún àwọn olówàndíẹ̀ àwọn ṣíyà ṣùgbọ́n gbà tó fẹ́ kò sọ ní mùsùlùmí ṣé wọ́n fẹ́ pé ṣíyà wọ́n láwọn mùsùlùmí àdánwò tí wọ́n nìyẹn kí ni Umaru sọ ó ní láàtẹ̀dẹ̀ kólù kànáà ìsí ànàsọ́rọ̀ fi àyádìhìm ó ní ẹ má wọnú ilé ìjọsìn àwọn nàṣàárà lọ bá wọn ṣe jọsìn nígbà tó bá ńlá wọn ṣe ẹyìn dí o fa innahum yanzilu alayhim ghadabullah torásìkò tó ń ṣe lọ́wọ́ yẹn ìbínú ọlọ́run bá ń sọ̀kalẹ̀ o torí pé kí ni wakọ́ọ̀lù takhadha rahman walada wọ́n láwọn celebrate bíbí ọlọ́run bíbí ọmọ ọlọ́run lakọdojú ìtòmí ṣe an ìdá ọlọ́run ni àà nǹkan burúkú mà lẹ́ ń sọ yẹn takadu samawati yatafatarun ọlọ́run ní sọ́mọ̀ fẹ́ lè fàyà watanshakul ard ilẹ̀ náà fẹ́ lè sọ́mọ̀ fẹ́ lè jábọ́ ilẹ̀ fẹ́ lè fàyà watahiru lè jìbáàlì àwọn òkè wọ́n fẹ́ lè kù bí èlùbọ́ kí ló dé àǹdà àwìlè rahmani walada torí pàwọ̀ yọ sọ pé ọlọ́wọ́n ọba bímọ làkọ́dé ahsahum a gbogbo àwọn tó ń sọ pé ọlọ́run bímọ àtàwọn tó jọ ń celebrate ẹ̀ ọlọ́run mọ̀ wọn o ọlọ́run ẹjọ́ tó jọ ṣe lọ́hùn ni o oníkálukú yín ń bọ̀ wá bọ́ lọ́run lọ́kan ṣoṣo ọ̀kan ṣoṣo ni. ọ̀kan ṣoṣo lẹ́nu wá bọ́ lọ́run ọba àwọn èèyàn sọ pé lọ́n bímọ ìwọ náà wá ń celebrate wọn lórí ẹ̀ wọ́n wá gbóúnjẹ wá fún ọ̀wọ́ náà wá ń jẹ́ ah ọlọ́run má jẹ́ ajé oúnjẹ ọ̀tá wa ẹlòmíà ní ọlọ́run ní a ṣe dáadáa sí wọn ah dáadáa tọ́lọ́mà ní a ṣe dáadáa sí wọn yìí ta ló ní a ṣe dáadáa sí wọn ṣùgbọ́n lọ́hun ni ó mà ní bó fojú ká ṣe é nínú àwọn ọ̀pọ̀ múlẹ́rù àyà tí mùsùlùmí máa ń jókòó lé lórí ọlọ́run ní lákòm bí inúkòm wálíyàdì tí wọ́n bá ń ṣọdún ọbọ àwọn ọlọ́run ní ẹjọ́ máa ṣe tẹ́ bá sọ fún wọn pé kọ́ máa ṣe tọ́ọ̀bá gba ìfi wọn lẹ̀ wàlíyà dìín ẹ̀sìn tèmi náà kó ṣe kí ni nígbà táwọn bí wọ́n lu mọ̀dínà ó bá wọn tí wọ́n ń ṣe ọdún oríṣiríṣi kí ló sọ fún mùsùlùmí ó ní kọ́dí abdalakumullahu bima huwa khayrun minhuma ó lọ́lọ́run ti fún yín ní tó lóore ju àwọn ọdún táwọn ń ṣe yẹn lọ Eidul Adha wa Eidul Fitri ọlọ́run ti fún yín ní ọdún tá a máa ń dúró nígbà léyá àti ọdún kíni àti ọdún ìtúnú àwẹ̀ tí ẹni tí ò ṣe mùsùlùmí bá ní ẹ ṣe ń pọ́n tó wa lọ́dún ẹbọ ẹbọ àwa náà máa ń ṣe ẹbọ àbá kì í ṣe ẹbọ àbáǹṣe àbáǹṣe àbíbẹ̀ kọ́ ni sacrifice lẹ́bọ ṣùgbọ́n kí ló yàtọ̀ ẹni tó ní kálukú ń gbọ́bọ ẹ̀ fún ẹlòmíà gbọ́bọ agbélọ oríta mẹ́ta ta ni wọ́n ń gbé tiẹ̀ fún ohun tó ń jẹ ẹbọ sacrifice ni tó bá pa ẹran léyà kí ló ṣe orúbọ ṣùgbọ́n ta ló ṣe fún ta bá fẹ́ pẹ̀rọ kí la máa ń sọ bísmìlá apá nítorí orúkọ ọlọ́wọ́n ọba allahu akbar ọlọ́run tóbi gbogbo nǹkan lọ allahumma minka ọ̀dọ̀ rẹ ló ti wá wàlákà ìwọ ló ní ta ló ní wa nusuki tó bá fẹ́ tún sí nínú èdè yorùbá ẹbọ lọ́ máa sí ẹbọ kala wá ń ṣe tiwa fún ọlọ́run ọba ẹ gbọ́dọ̀ pé nǹkan gbogbo àwọn ìlànà táwọn èèyàn fi ń ṣọdún tó fi ń ṣọdún tó fi ń ṣọdún mùsùlùmí má bá wọn dá sí i tẹ bá káàkiri wà lọ yóò ṣe mí lé mọ̀ ń gbà mo dádúgbò lónìí àdúgbò tó ṣe pé tẹ bá ń ṣe sẹ́ńsọ̀ ẹ máa rí pé mùsùlùmí ni bẹ́ẹ̀ bá ń lọ mùsùlùmí ni bá bá ń lọ mùsùlùmí ni lọ́wọ́ tún sẹlibrétì gbogbo ẹ̀ náà tó tó ìjọ ọmọ ah! ẹ̀yin ọmọ ìyá iṣẹ́ pọ̀ lọ́rùn yín ah! ìbéèrè tọ́lọ́ máa bí yín lọ́jọ́ gbòǹdì àlìkì àmọ́ pọ̀ ọlọ́wọ́n bá àlìkì ọlá ní wàlànàs àlànà lẹ́dínà orísìlà ilayhim wàlànàs àlànà lẹ́mùrùsẹ̀lìm ọlọ́lẹ́yìn tẹ́ ti gbàgbọ́ yé a máa bí yín o a sì máa bí àwọn tí ọ̀ gbọ́ náà tí wú ní kẹ́ṣe kí ni alaykumul iblaq ohun tó kàn yín ni pé kẹ́ wí kéré o kéré o kéré o ẹmọ náà lọ́kan ṣoṣo bóyọ̀ bá fẹ́ ṣe dáwà nínú àdúgbò tó ti rọrùn jù ládùúgbò yìí bó ti jẹ́ pé tálágúnmú bá fẹ́ tàgúnmú nínú ibi tó máa ń tàjù nínú bí bóyọ̀ kan bá jókòó síbi ẹwà àràgúnmú ẹwà àràgúnmú bà ààrẹ bí bó bá dé bó o bá ra òka jíjọ láàánú bì tó o bá kú sórí ẹ̀ iná ni ọlọ́mọdé àwọn náà. wọ́n máa ń tọ́ àwa mùsùlùmí tó bá ti pé nǹkan kan lórúkọ kan báyìí ah eré èèyàn tó ń sọ fún pé ah ẹ ò ṣe ṣe ṣì ah, náà yẹ wọ́n láàánú bì. olùgbọ̀n náà wá o ah ọláàánú bì tó fi sábúrú nígbà tó àwọn tí wọn kì í ṣe mùsùlùmí tó bá dárúkọ nǹkan tó ń sìn fún wọn wọ́n ń torí ẹ̀ ṣe ṣìnà wọ́n ń torí ẹ̀ ṣe ṣìnà ṣùgbọ́n mùsùlùmí gbogbo tó bá ti jẹ́ṣẹ̀ ọlọ́run òní ní òfin sí òun láíláí mo fi jẹ́ ń pé ẹ ká gbìyànjú iṣẹ́ ọlọ́run tá a gbé dání yìí à kọ́nà ń gbà lọ́wọ́ wa o ẹ gbìyànjú ìmáṣerú dáwà báyìí ẹ jẹ́ kó jẹ́ gbogbo ọ̀sẹ̀ ọ̀sẹ̀ kọ́nà tún gbà yín láàyè alalẹ́ ẹ tún máa gbìyànjú ẹ̀ ẹ̀yin ẹ ṣáà máa wí ó rọ lọ́wọ́ ọba lọ́rùn gbogbo ará orílẹ̀ gbogbo ará kílẹ̀ ń pè ìyá mukoko gbogbo wọn lè padà ṣe súnà kọ́nà má ṣe àfiṣe rọrùn táwọn ará Saudi gan wá táwọn pé á àṣà àwọn ibìkan wà fẹ́ sìn tún wà ń bẹ̀ ju mọ̀dínà gan lọ má ṣe àfiṣe rọrùn àníjó sú wa ṣẹ́rẹ́ tẹ bá ń pè àṣà gidi wọ́n máa fẹ́ súyọ̀ ń gbà ní ìgbé ọ̀gbẹ́ni áá a máa dààmú lórí ẹ̀ o irú ẹnìkan ló ń pè síbi dáadáa àwọn màláyìn wọ́n ń pè síbi aburú bẹ́lómi ṣe wà níbi tó ti ń gbọ́ lẹ́kṣọ̀ lọ́wọ́ tó ń tẹ Facebook oríṣiríṣi àwọn ọmọ oríṣiríṣi yẹn wọ́n tún pè ń bẹ̀ náà ni àbíbẹ̀ kan bẹ́ẹ̀dẹ́ Facebook lé ní nǹkan oríire mélòó ló wà mẹ́ tó bá wà lórí Facebook tó rí lẹ́kṣọ̀ àfà pé à lẹ́kṣọ̀ àfà ìdẹ́dùn ṣàrọ̀ra máa wò ó bẹ́ẹ̀ o má kílìkì o ṣàdúró kó máa play torí tó bá ti kílìkì báyìí tó bá ti ń parí lẹ́tù àfààyàn èyí tó máa gbé wá ó lè já wọn ọmọ ní òhò ní dírámà ni. wọ́n sì máa ń pákéjì gbogbo kíní èṣù wá beautify ẹ̀ débi pé àti má fẹ́ wo yẹn ò rọrùn. àwọn nǹkan tó wá kún lórílẹ̀ àgbáyé nìyẹn. ẹ wo àwọn àdúgbò káàkiri ń sìn léèyàn bá rọra jáde ń sìn ẹ wo iye bí tó ti ń ṣe patí àwọn òbí kọ̀ọ̀kan ló tún wá mú àwọn ọmọ wọn lọ bí patí yẹn ọmọ tó ń wọ jáàbù tó bá ti di irú àsìkò yìí wá wá yọ kúrò lórí ẹ̀ wá ṣe irun fún un àwọn irun tí wọ́n ṣe yìí àwọn irun tọ́nà bá ní ẹni tó ń ṣe ègbé ọlọ́run ìbínú ọlọ́run kó máa bẹ ẹni tó ń ṣe fún rẹ̀ ẹni tó tún ṣe fún wọn yá dírẹ́sà tó rọra bá wọn kórun kó rọra bá wọn bá ní sáì tó fà yìí dáadáa kó sì bá wọn fòróró sí dáadáa wọ́n wá bá wọn fi àtàṣímẹ́ǹtì sí ọlọ́run ní ẹgbẹ́ ọlọ́run kó máa bá wọn tó ń ṣe ẹni tó ṣe ìbínú ọlọ́run ọba òbí kọ̀ọ̀kan wá yọ ìjáàbù dànù lórí ọmọ torí àwọn ọrùn wa ni ẹ̀rọ ṣe ran ọdún náà ní ìgbà díẹ̀ náà ni ọdún òwò ń bẹ̀. ìjìra àwọn ọmọ tó ni ìjìra náà ni wípé kí èèyàn pa gbogbo ohun tí ò dá hijira ó túmọ̀ sí wípé kéèyàn lọ jùlẹ̀ sínú ìnira ẹwò gbà táwọn sọ̀hábà ń ṣe hijira àwọn máa ma ṣe hijira lẹ́gbẹ̀ẹ́ àwọn là ń celebrate àálà yíyọ̀ ah happy hijira happy hijira happy hijira new year happy new year tẹ́lẹ̀ yíwá máa tó ń ṣe àní ẹ̀ má kìíní fún new year àti ìṣe new year tiwa o ìgbà ó di new year yìí ẹ jẹ́ di Muharram ọ̀nà àà ikú ọdún tuntun gbogbo yẹn náà Islam otu fi wa èyí tó jẹ́ kí wá o ká máa sọ pé ìta lọ ṣàtójú rọ̀ gbogbo eléyìí ohun tó ń jẹ́ ìjírá nígbà tí ànábì sọ́nà máa lọ sọ́lá ń ṣe ìnira máa níjọ mọ́ nígbà tí wọ́n wò wípé mẹ́ta ẹ àbí ká lé jáde ànábì sọ̀lọ̀sọ́lọ́ ọlọ́run wàá jẹ́ kó dúró kó fi ṣèkọ́nu mẹ́tẹ̀ẹ̀ta wọ́n plan ẹ̀ wọ́n fẹ́ lọ wọ́n fún ní house arrest ó wà ní ilé nígbà ọmọ wọlé ọlọ́run ti má nọ́bì jáde bọ́lá ń ṣe mú jáde sí pẹ̀lú ní ìyíkẹ́kọ́ ni ìdí àkúlù ní sọ ibi ìlà tahzan ẹ̀ mọ́ túbọ̀ ni ìbànújẹ́ kí èèyàn rí àwọn àwọn olè kí wọ́n dádúgbò kan sì wọ́n máa shoot wọ́n ti padì èèyàn mẹ́wàá lọ kí ló máa ṣẹlẹ̀ sáwọn tó kù everybody á ti máa tọ̀ sára irú tó ṣẹlẹ̀ sábùbákírì nìyẹn nígbà tó náà bá ń sọ̀rọ̀ wọn pé ìyàkóòrùn ní sọ̀hídè nígbà tó ń sọ fún ọmọ ìyá rẹ̀ kọ̀mpánì rẹ̀ pé làápá hazari má bànújẹ́ inna Allaha ma'ana ọlọ́ọ̀bá ń bẹ pẹ̀lú wa kí ọrùn kan tó yízi ni kéèyàn wà ní kòtò kẹ farapamọ́ káwọn yọ́dẹ̀ máa yọjú pé ah, ó dàbí ìpọ́n ń bẹ ó dàbí ìpọ́n ń bẹ àwọn tí wọ́n bá eré wá wọ́n bá eré wá nínú àwọn sọ̀hábà ṣùháìbù rúmi òun jẹ́ tó wá láti Rome wá sí ìlú Mọ̀dínà ìlú Mọ́kà nígbà tó ń fẹ́ ṣe ìjírá tó fẹ́ jáde àwọn kèfèrí Mọ́kà wọ́n ti lọ dúró sí bèbè wọ́n fẹ́ káwọn yọ jáde ìwọ tó bá wá fẹ́ jáde kó jáfẹ́ jáde tó rí pé ní influence àwọn ọ̀lẹ ọ̀gọ̀rọ̀gbọ̀n ti ẹ̀jẹ̀ káwọn jáde ìwọ tó bá wò pé ní influence kí ni má jẹ̀mú tó wá ń fi ilẹ̀ wọ́n wá sọ fún ṣùháìbù rúmi pé ṣorí bó ṣe fẹ́ jáde mọ́kà yìí ṣe ó rántí ọdún tó wọ̀lú yìí ó ní mo rántí kí ló mú wọ̀lú yìí wọ́n ní wà pé tí ẹnìkan lẹ wọ̀lú yìí o ṣé mọ̀ pé òmúyàwó wọ̀lú yìí òun mọ́mọ́ wọ̀lú yìí òun mú owó wọ̀lú yìí option méjì nínú kó dúró lú yìí kájọ máa ṣe bá ṣe ń ṣe àbí bá ló fẹ́ jáde lọ mọ̀dínà òun ní mú nǹkan ẹyọ jáde ọmọ òmọmọ wá bí o ò ní mọ́mọ lọ o ò ní kóyàwó lọ toró ibi ló ti fẹ́yàwó ó wá jáde nínú ìlú lóhun nìkan ohun tó ń jẹ́ yíra nìyẹn o torí kí ni torí ẹ̀sìn wọn wọ́n fẹ́ dáàbòbò ẹ̀sìn wọn kọ́ bá lè rẹ́sìn ṣe òun làwa tó yẹ káwa fi reflect èdè yẹn la sọ bẹ́ẹ̀ dé ibi ọjọ́ ọdún fún òun wá dáwọn àfáà látara ìrégbè ìranù àwọn àfà ńláńláńlá lè tí ó kọ̀ọ̀kan àwọn náà wá ń ṣe celebration àwọn alásàlátù kọ̀ọ̀kan lè ní sí lóṣooṣù àwọn ọmọ february èèyàn kan ló ń sọ̀kan ládùúgbò wa wọ́n wá ní wọ́n ti lórin kan tó máa ń kan tó bá ti ṣàṣàlátù ìjọ tó bá ṣàṣàlátù ẹni tó bá fẹ́ jẹ àwọn ọmọ february wọ́n á jáde wọ́n á wá ó ti lórin àṣàlátù kan tó máa ń kàbí bẹ́ẹ̀ de tú yí wọ́n sá máa kọ́ yàmàyàmà báyìí ní àsàlátù ń ta wá ń kọ́ wọn nìyẹn lóbi jẹ́ pọ́jọ́ tí ṣòro bá dé ẹni tó ti lo àsàlátù fọdún mẹ́wàá kò ní mẹ̀kọ́ náà ọba là ń dúró sí tó rásàlátù tó mẹ́ra kọ́ wọn lẹ́sìn mẹ́ bẹ́tìdè là ń ṣe gbogbo tó sá máa jẹ́ káwọn èèyàn máa wá máa wá sì máa mówó wá bàbá wa ń di àbà ọlọ́njẹ ó dáa fún yóò ìyá wa Zainabu ọjọ́ ọlọ́njẹ á rí yín pẹ́ ọjà máa ta ọ bẹ́ẹ̀ bá kírun mọ́ṣáláṣí tẹ dìde fẹ́ǹsì àdúrà wá ní àwọn àfáàyè iṣẹ́ àdúrà lẹ́yìn oorun nígbà tó mọ̀ tún mọ oorun àdúrà kan tún tó kéèyàn sí kéèyàn kírun ni bó bá kírun bó ti lẹ́kí bó ti yẹ kó kí bùkátẹ̀ ti díyà ṣùgbọ́n látara ìmọ̀ kan àwọn èèyàn sì máa ń pìfà pé káwọn èèyàn má dá nǹkan mọ̀ kọ́ lè máa rí wọn lò ń jìbìtì tó rọ́jọ́ táwọn èèyàn bá ti mọ náà pé tó bá fẹ́ ṣàdúrà o ò nídìí láti lọ gbà fún àkọ́kọ́ tó ṣàdúrà ní kọ́kọ́ ẹ ládùúrà àwọn èèyàn máa rò pé bísínẹ́sì ti tán bísínẹ́sì àfẹ́ òdẹ̀ ní tán láíláí kò ní tán láíláí kọ́nà ọba kó ṣe àánú ẹnì kọ̀ọ̀kan wa so àwa ń sẹlibrétì mọ́lúdì à ń sẹlibrétì jíra kàlẹ́ndà à ń sẹlibrétì ọjọ́ bí wa gbogbo eléyìí pátápátá nínú àwọn nǹkan táwọn èèyàn dá kalẹ̀ ni tí ò sí ládàá mbẹ̀ ẹ̀ṣẹ̀ sí ni ọ̀gọ̀rọ̀ àwọn nǹkan yìí lọ́ọ́ fi rí pé thirty first wọ́n ti pòsíṣọ́ orí àwọn mùsùlùmí wọ́n á máa dúró dago méjìlá nígbà tọ́jọ́ sì ti yípo láti gbà mọ́ grip bí òkùnkùn bá ti lè kùn lálẹ́ ọjọ́ kan báyìí àti bọ́ sọ́jọ́ kejì nìyẹn ṣùgbọ́n kò jẹ́ pé wọ́n ti sọ wá di bèbí wọn ti fún wọn títí tí twelve á fi lò wọ́n bá ti wá fún sínú wọn báyìí ní twelve o'clock wọn kọ̀ bẹ̀rẹ̀ sí dún ni àwọn ìyá wa fò síta àwọn mùsùlùmí ọlọ́ọ̀bá kò ṣe àánú fún wa o ẹ jẹ́ ká gbìyànjú ká dúró déédéé. àwa tá a ti ń jìnà sí àwọn ọmọ ìyá wa tó kù ẹ ká máa pè ọba ọlá kójọ kó fún wa àwọn àfáà wa kọ́nà ọba wa tún wọn ṣe àwọn ọmọlẹ́yìn kọ́nà kó tún wa ṣe kọ́nà kó gbàdúrà wa gbogbo ń fẹ́ dáadáa kọ́nà fi ṣe fún wa ìlú amukoko ọlọ́mọdé ó dàrú ẹ̀sìn tí wà ń bẹ̀ jẹ́ kí ọmọ dáadáa wọ́n pọ̀ bẹ́ẹ̀ ọba wú ọmọ tó gẹ irun endsars tẹ bá dámù kòkó ń bí ẹ̀ẹ́rí àríwẹ̀ kan ni bẹ bá wú ọmọ tó gẹ pọ́ǹkì ẹ̀ẹ́rí tẹ bá wú ọmọkùnrin tó dá etí lu tó fi ẹ́rìngì kódà tẹ bá tún wọ́kùnrin tó fi ẹ́rìngì sí imú ni ó pé àwọn amùkòkò ń bẹ̀ ṣùgbọ́n gbogbo wọn náà láìpẹ́ láì jìnà di àfẹ́ẹ̀sì ẹ̀ tí ẹ̀ǹtẹ̀rí tó ń ṣe wọ́nrọ̀wọ̀nrọ̀ lénìí ó lè padà dẹni tó lálàáfíà lọ́la ẹ̀ǹtẹ̀rí tó mú gbó lénìí ó lè padà dẹni tá a máa ṣe wáàsí fáwọn èèyàn lọ́la pé àyígbé mímú ò dá o ẹ̀ǹtẹ̀rí tó mú sí lónìí ó lè padà di lọ́la tó náà padà máa ṣe wáàsí fáwọn èèyàn ẹ̀ǹtẹ̀rí tó jẹ́ pé tó bá gẹrun báyìí áá ẹ̀rọ àwọn pọ́mọ yìí ló tún dé yìí tó bá dọ̀la gbogbo rasaki ọjọ́ tẹ́lú mi bá ṣe wá ṣe àá ah, ah, rasaki ẹ̀yẹ́ kí ló ń sọ ọjọ́ òní wọ́n náà dà fà à ah, àmàrí ẹjọ́ ìtìmọ́kẹ́ kí ló dé ààrẹ mi náà ti dà fà mo ti dà fà ṣùgbọ́n gbogbo àfà tó di yẹ ohun tó ti kẹ̀sí bẹ̀rẹ̀ kojú kí ni kò rí ọgbọ́n dá sí àfi tó bá ṣe ńlá oye dáadáa á ṣẹ̀ tó máa kọ́ rẹ ni lẹ́fi rí tàfà mi bá ṣe àwọn ọ̀ṣẹ́ sí kan bóyá lórí Facebook ni ẹ má gba wúlọ títí ẹ kọ̀ ṣe wá àti fún pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìpìlẹ̀ lóòrò tẹ́ tó jẹ́ pé ń páàkì gan tó bá débẹ̀ lásán àwọn bọ́ìsì a máa bẹ́rí lókè bẹ́rí lòun náà wá dẹn tó di àfà ló wá gbá máìkì mù wọ́n wá ní àwa sí àfà yẹn ti le jù ó lè le ìpìlẹ̀ ni ìdájọ́ owó mọ́rù ṣé kò ń le ni ṣé kò ń le ìpìlẹ̀ ni ṣùgbọ́n torí pa wọ́n lo ẹ̀kọ́ pẹ̀lú ẹ̀ ó jẹ́ kó balance wọ́n lo ìjà kí wọ́n yẹ wọ́n lò síbi tó dáa kọ́lọ́n kó tún wá ṣe kó fi wá ṣe kó ń gẹ́ dáadáa. orílẹ̀-èdè nàìjíríà ọlọ́mọdé ó bàjẹ́ o inú ilé ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́mọdé ó bàjẹ́ ìlú kwara ọlọ́mọdé ó bàjẹ́ ẹ̀ ṣe àmì àmì yẹn gbọ́dọ̀ pọ̀ torí téèyàn bá ti dáwọn àdúgbò yìí kwara ló pọ̀ ń bẹ̀ ọlọ́run ní jẹ́ kí kwara bàjẹ́ gbogbo ibi tó ń kù sí ń bẹ̀ kọ́lọ́mọ wa tún ṣe ẹ àti ìyọmú fi kwara inshallah bóyá tá bá ti fẹ́ yọmú mufti kwara inshallah ajé alùsùn náà ẹ bóyá kan náà àwọn afá lórílẹ̀ ń bí inshallah ta'ala mufti ìlọrin láti yàn ọlọ́run ní jẹ́ kí lọ rí bàjẹ́ ìlú ẹni kọ̀ọ̀kan wa náà ní ṣe kí ni kò tí wọ́n ti yọ mufti ìbàdàn náà àbí wọ́n ti yọ ti wò ti gbogbo ìgbà tó bá máa yàn kọ́lọ́n jó já náà kọ́lọ́n kò ṣe mufti yàrá ẹni gbogbo wa mufti o ni ìwọ ọkùnrin nínú yàrá mufti ni ẹ ṣàlò dáadáa tó ti yé kọ́lọ́n kò fi wá ṣe dáadáa wa wa ashabihi ajma'in